معنا فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك والسلام على من اتبع الهدى الحمد لله رب العالمين ثم الصلاة والسلام على حبيبنا محمد صلوات الله وسلامه عليه بلغ رسالة وعد الأمانة ونصح الأمة وتركنا على مهج وكان هاريا لا يزيغ عنها إلا هالك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آمين àádá ọpẹ́ fún Allah subhanahu wa ta'ala ọba tó jẹ́ wípé kò fi olùgbàgbọ́ òdodo kalẹ̀ lásìkò kan nígbà kan ní gbogbo ayé kọ̀ọ̀kan láì jẹ́ pé ó ń tọ́ wọn sọ́nà kò fẹ́rù rẹ̀ lẹ̀ torí pé òǹlọ́ba tó dá wa ó ń pèsè jẹ̀mú fún wa ó tún wọn gáìdì wa bóòlù àṣẹ lu ayé tá a fi rí lò ẹ̀kejì tàbí ni pé bóòlù àṣẹ pàdé òun lẹ́ni ìyọnu ìjọba gbàlẹ̀kẹ́ àmọ́ ọlọ́run torí ẹ̀ ló jẹ́ pàtàkì tọ́ba dẹ́dà máa fi sọ àwọn tàn gbogbo ìṣesí téèyàn wò léwà ọba aláàánú ìtọ́sọ́nà fún wa lórí ẹ̀ ó bẹ̀ látòrí àwọn ànábì ọlọ́run tó ránṣẹ́ ó máa ń fún wọn nítọ́sọ́nà ó dẹ̀ máa ń gáìdì wọn torí pé ṣé wọ́n wà nínú iṣẹ́ tó lágbára púpọ̀ iṣẹ́ tó jẹ́ pé téèyàn bá ṣe mistake bí àìmọye ọgọ́rùn-ún nú àwọn èèyàn ni wọ́n tàtàrà bẹ́ẹ̀ sí náà àti gbogbo olùpẹ̀kùsójú ọ̀nà àtọ́lọ́run olọ́pàá tó jẹ́ gbogbo ẹni tí ó bá jẹ́ àdáyé ìlọ̀wọ́ olùpèpè sójú ọ̀nà tọ́lọ́run tí ó máa pe àwọn èèyàn ó bùkátà kírúfẹ́ bẹ́ẹ̀ ó padà sọ́dọ̀ ọlọ́run alkọ̀án bó làwọn anábì ọlọ́run ṣe máa ń pe àwọn èèyàn báwo ni wọ́n ti máa ń jíṣẹ́ ni wọ́n ti máa ń bẹ̀rẹ̀ kí làwọn wo ni wọ́n máa ń tọ̀ téèyàn máa fi ṣàṣeyọrí lórí iṣẹ́ abẹ́ Allah subhanahu wa eléyìí táwa náà wà lórí ẹ̀ fún wa láṣeyọrí lórí ẹ̀ ó jọ kó ṣe lásọ̀bádé fún wa aláìsí méjì rẹ̀ ọlọ́run anábì wa musa alayhi salam gbogbo wa láti mọ̀ nínú tata ń bá bọ̀ ní sọ́wọ́tò tọ́ a àyà forty one àyà ogójì ó lé ẹyọ kan nígbà tí Allah subhanahu wa ta'ala ó ti parí iṣẹ́ musa alayhi salam ó ti ṣèrè ìgúnlẹ̀ lórí tán ntòkù ní wípé izhab anta وأخوك بآياتي ولا تنيا في ذكري ó yá wa máa lọ ìrẹ́ Allahu Akbar Allah subhanahu wa ta'ala ó láwọn ọ̀nà tó máa fi gbá báwọn èèyàn sọ̀rọ̀ sòtì látara àmàdájú ìyẹn ni pé ó mọ̀ pẹ́ni tó ń bá sọ̀rọ̀ níbẹ̀ tó máa fi ń fi lọ́kàn balẹ̀ sòtì gẹ́gẹ́ bó ti sọ fún ànábì Ádámù àti yàrá àwa àti وقلنا يا آدم ونئسكم أنت أنت وزوجك الجنة التوكيد إنرى ó ti pé o ádámà àti rẹ àtìyàwó rẹ ẹ máa gbálì jẹnà Allahu Akbar irú ẹ náà ló lóbi pé izab máa lọ áńtà rẹ Musa wá àhúkà ó ti yé ìyẹn túmọ̀ pé àdúrà tó ń ṣe mo ti gbà á àhùhùnà ọmọ ìyá tó ń rìn fáàsì ń bì anábì Haruna alayhi salam ìbéèrè ibẹ̀ ni wípé hawa bíi pípọ̀ ni wọ́n ti pàdé ẹ̀ta adápadà níjọ́ nínà torí pé Musa ń bọ̀ láti Madiana alayhi salam Haruna wà n'i Masari ní Egypt so ìyẹn túmọ̀ pé iṣẹ́ ti dọ́dọ̀ òun náà ó gbọ́dọ̀ ó ti ń wọ́nà àti pàdé Musa alayhi salam Al-Qur'ani ò kì í sọ nípa àwọn kòlíyàt àbí kó sọ tàfàṣìl rárá yóò kàn sọ sókí àwọn ọ̀rọ̀ tá a ti gbọ́dọ̀ rò pé àṣẹ yìí bí ó ṣe rí nì. Qala rabbi inni qataltu minhum nafsan fa akhafu an yaqtulun. Barakallahu fik. Ànábì Musa alayhi salam nígbà tó ń bẹ̀rẹ̀ lọ́rùn ọba rẹ̀, ó ní mo pààyàn lọ́dọ̀ wọn. Fa akhafu an yaqtulun. Ẹ̀rú sì ń bà mí tí ń bá ilé wọ Egypt bẹ́ẹ̀. Wọ́n ṣe kí ni? نعم وأخي هارون هو أفصأ مني لسانا الله bá dàda bá ń ránṣẹ́ ọmọ ìyá mi haruna أفصأ مني لسانا الله أكبر ahọ́n rẹ̀ dájú tèmi lọ. فأرسله معي فأرسله معي بارك الله فيك فأرسله معي bá ń ránṣẹ́ sí lẹ́yìn pọ́nrọ̀ ẹ̀ ti clear. rídi ayin sọ dẹ́kun ni. láti kún mi lápá bá fa àrísílì ùmá ìyí. ìyẹn túmọ̀ yìí pé Allah subhanahu wa ta'ala ó ti ní kí ní lọ bá Haruna pé dìde lọ pàdé ọmọ yẹn ló jẹ́ kọ́ bá sọ fún ẹ pé idab anta wa ahuka ajẹ́ pé mi a ti wá wípé. fi àmọ́ ẹ̀yin méjèèjì tẹ́ ẹ bá ń lọ inú ìrànlọ́wọ́ tó lè tètè jáṣeyọrí ó bá yín púpọ̀ ni pé látẹ̀nìyá látẹ̀dọ̀fà ẹ gbọ́dọ̀ kọ́lẹ̀ níbi kíni ìṣèrántí yìí. hábí marratan ukhra eléyìí ni ìgbẹ́ ẹlẹ́ẹ̀kejì sí kẹta tọ́ba adẹ́dà ń sọ pàtàkì ìmọ̀ ìṣèrántí ọlọ́run. wàlà tẹ́nìyá ẹ má gbára lé ọgbọ́n yín ẹ má gbára lé agbára yín ẹ má gbára lé ọpọlọ yín ẹ gbára lé ìrántí mi gbogbo tá a bá fẹ́ ṣe ìyẹn ló fa gbogbo gbà tẹ́yà bá wà látàzá lìsánà kàrọ́tì bá fìdí kiri la ẹ má jẹ́ ká hàn wá kó ṣe kí ni kó gbẹ níbi ìrántí ọlọ́run wọn nínú sísá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọn níta ànábì bá sùn lórí bẹ́ẹ̀dì lórí ibùsùn rẹ̀ àwọn ìyá wa ní tó bá yíra padà tó bá yíra ẹ máa wò kàn tó bá yíra padà ó kẹ̀ yíra padà lórí bẹ́ẹ̀dì hmm. wọ́n yóò ní la ilaha illallah wahdahu la sharika lah láwùrì múlùkù wà láwùrì hàmdù yóò tún wá sọ padà yóò máa sọ lọ lójú oorun ó kẹ̀ yíra ó yí ẹ̀jẹ̀ padà ó ṣe rántí ọlọ́run ìyẹn túmọ̀ pé kò sígbà tó lè kiri rántí ọba dẹ́dà wà láìpẹ́ ni yà fi ìdíkiri kódà nínú súnà nẹ́bùwà Muhammad tá a fi mọ̀ yìí pé ìrántí ọlọ́run pàtàkì púpọ̀ téèyàn bá fẹ́ súnmọ́ obìnrin rẹ̀ tíyẹ̀ dígí ni tó fẹ́ súnmọ́ obìnrin rẹ̀ ó ń bẹ ọba adẹ́dà kó fáwọn lọ́mọ àsìkò yẹn tá a bá gbé sọ́pọ̀ lọ́mọ nìyàn lásán ọ̀pọ̀ ọlọ́mọ nìyàn gẹ́gẹ́ bí tí ó wà lára èèyàn gbà yẹn ẹ̀ tí ẹ̀ fẹ́ ní rántí kankan n téèyàn fẹ́ àchíìbù yẹn òní ó ṣe kí ni adùn tó wà yẹn ọba adẹ́dà tó ní lásìkò yẹn náà tún ṣèrántí mi ìyẹn túmọ̀ yìí pé ká tó súnmọ́ obìnrin wa ẹlẹ́tọ̀ọ́ wa àìdá yóò dọmọ òní dọmọ ẹ má ṣe kí ni o ẹ má gbàgbé ìrántí ọlọ pé ká sọ pé Allahumma ìrẹ ọba dẹ́dá o jannibna shaitan dákun gbé wa jìnà sísù wà jannib shaitan máa rọ̀ dàdánà tó túmọ̀ yìí pé lásìkò téèyàn fẹ́ ṣe bẹ́ẹ̀ ó tún ṣe kí ni ó ṣe ìrántí ọlọ ká tó wá sọ wípé iṣẹ́ tí Musa àti Haruna fẹ́ lọ jẹ iṣẹ́ tó ṣe kí ni ọba dẹ́dá tó ń tún rán wọn létí pé ẹ wá o ẹ má gbàgbé ìrántí mi torí bí ìrántí mi gbẹ̀là sí ọrí ti wà fún yín. اذهبا إلى فرعون إنه طغى إذا أبى ẹ̀yin méjèèjì usubul ijaz ni wọ́n ń pè ìzà àbá nígbà tó sọ pé ìzà musa wà àrùn wà ní ìzà àbá ẹ̀yin méjèèjì ẹgbẹ́ra báyìí ìlà fèrè àrùn ẹ lọ́ọ́ máa bá fáráò iná òtọ́rọ̀ dájúdájú ó ti gbẹ́rù gbẹ́rí ó ti kọjá àlà láti níwọ̀n ò gbọ́dọ̀ pè yẹn ń tọ́ọ̀gì kó máa ṣe kíni kó máa jẹun. Mm-hmm. orúkọ ìṣesí ọ̀tá ọlọ́run ni wọ́n ń pè bẹ́ẹ̀ tọ́gìrì mm-hmm. ẹ rí i pé ó jọra wọn tọ́rọ̀ àti kíni tọ́gìrì act lóde ìbò ó jọra wọn kò dáa rárá mm-hmm. so ọba rẹ̀ dà kó là wá ń bẹ̀ so tiẹ̀ tabawo ni sọ́ọ̀tì nàzàrẹ́tì ọba Allah subhanahu wa ta'ala ń sọ fún anabi musa wípé izahab ìlà Fir'aun iná àwùtọrọ ó pè lóun nìkan àmọ́ níbi oníkiri izahaba ìlà Fir'aun iná àwùtọrọ. ìyẹn túmọ̀ ìpè Allah subhanahu wa ta'ala èròǹgbà tó máa ń padà yóò ti torí ẹ̀rọ anabi ọlọ́run ìyẹn ni pé tí bàjẹ́ bá lori ile lórí ilẹ̀ alákọ̀ọ́kọ́ nù ẹlẹ́ẹ̀kejì àbí láti rán àwọn ẹ̀dá létí nípa ìjọsìn kókó bẹ̀ náà nìyẹn hmm. torí pé orí ilẹ̀ a lè rí manage a lè rí lò a sì lè rí ọ̀nà ọba dẹ́dà until tá a bá tẹ̀lé iṣẹ́ tọ́lọ́run rán sí wa láti sánmà nígbà láti lè ṣàṣeyọrí àṣeyọrí ò ní dé bọ́mọ mi àfi láti tẹ̀lé ìlànà òjíṣẹ́ tọ́lọ́run rán sí wa ó ní ìlà àbá ẹ̀yin méjèèjì ẹ̀ máa lọ ìlà àfẹ́rẹ́ àwọn ẹ̀ má lọ́dọ̀ ẹlòmíì o ṣe rí báyẹn ìyẹn túmọ̀ pé wọ́n á máa rán odidi èèyàn ànábì kan sódidi ìjọ ẹ lọ bá kọ́ọ̀mù ẹ lọ bá kọ́ríyà àmọ́ àwọn méjèèjì wọn ò ní mission kankan ẹni tó fẹ́ lọ bá kọjá kínní farao ìnáwó ọ̀gọ̀ náà. فقولا له قولا لينا لعله يتذكر أو يخشى فقولا الله سبحانه وتعالى ó fẹ́ kọ́ àwọn méjèèjì lẹ́kọ̀ọ́ ó lápè ní uslubu dáwà ilallah the dáwà methodology so àwọn sọ fáwọn èèyàn yìí pé gbogbo èèyàn kọ́ ló lè jẹ́ oníwàásí ìyàtọ̀ wà láàrin oníkéwù akọ́nà oníkéwù àti kíni so ìyẹn túmọ̀ sí pé a ní kùlíyà dáwà kúlíbòkè kùlíyà dáwà faculty of propagation in Islam or school of theology báwo la fi ń pè yàn torí pé ẹni tẹ́ ẹ fẹ́ pè wọ́n máa yàtọ̀ síra wọn ọba dẹ́dà látara usul dáwàtì àǹbíyà ọ̀nà wo làwọn ànábì ọlọ́run gbà ṣàṣeyọrí táwa náà bá fẹ́ ṣàṣeyọrí lórí nǹkan kan tó ti yé pàtàkì jùlọ lórí pé àwọn èèyàn padà sọ́dọ̀ ọlọ́run tá a bá ti lo dáwàt uslub dáwàt àlàbí àwọn yàtọ̀ síra wọn ẹ̀rì pé orí atẹ́gùn láwa yìí mm. ọ̀rọ̀ tẹ́yìn ó sọ lórí atẹ́gùn ó yàtọ̀ sọ̀rọ̀ tí ó sọ pẹ̀lú àwọn ilé ìkéwú tó wà nínú ilé mm. ẹni pé yàtọ̀ wà bẹ́ẹ̀ mm. tẹ́yìn bá dáàrin ọjà ọ̀rọ̀ tẹ́yìn máa sọ ń máa ṣe kíni ó máa yàtọ̀ torí pé àǹtẹ̀ fẹ́ bá sọ̀rọ̀ àtàsìkò tẹ́ fẹ́ sọ ó ṣe kíni ó yàtọ̀ síra wọn ọba adẹ́dà fẹ́ kọ́ ànábì Musa àti Haruna báwo ni wọ́n ṣe pe Farao ẹni tá a ló ti yàtọ̀ gì hmm. ọba adẹ́dà wa ni fakúlá làwù tẹ́ ẹ bá dọ́dọ̀ rẹ̀ hmm. ẹ sọ fún pé ọ̀hún hmm. nàìjíríà ẹ mọ́ ẹ yín o ẹ sì mọ́ sọ̀rọ̀ tó le fún kọ́wọ́lá lẹ́yìn náà ẹ sọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ tútù ọ̀rọ̀ tó lẹ̀ lẹ́nu òṣùlùbù tẹ̀rẹ̀gìbù yẹn lò fún ọlọ́run nífẹ̀ẹ́ yìí kọ́wọ́lá lẹ́yìn náà ìyẹn ni pé ẹ má lè lọ́rọ̀ o. làálàáhù yatadhakkaru aw yakhsha. tẹ́ bá lè ṣe léyìí fún Allah subhanahu wa ta'ala kì í jákàn lára àkẹ́ ọmọnìyàn ẹ má jà sọ fún yẹn pé àwọn tó wà níbí iná ni gbogbo wọn wọ̀ so torí pé lásìkò yìí ara ò rárá o dáwà ò rí bẹ́ẹ̀. Hmm ẹ wo sheikh wa muhammad abdulwahab rahimahullahu ta'ala rahmatulah ta'ala masa àgbàkẹ́ bàbá yẹn nínú tíra tí a ti kà lórí atẹ́gùn rí táǹkì ní tíra usulu as-salasa tó jẹ́ tíra yẹn jẹ́nu àwọn tíra táwọn olùmọ́mọ́ ń lò nípa ìrírí ọmọ ìrírí ẹni lórí àkídàtú at-tawhid gbàtà bàbá fẹ́ bẹ̀rẹ̀ tíra yẹn bàbá ní ẹ̀rìn ìlànà ó ní lọ́mọ wọn ní kí ni rahimahullah ọlọ́run kẹ́ ọ <laughs> subhanallah. e wóoru afẹ́báyàn sọ̀rọ̀ ẹni tí ah, ọmọ ya mi ọlọ́run mi kẹ́ o ọlọ́run ṣàánú rẹ̀ tí o bá fẹ́ gbọ́ tẹ́lẹ̀ pẹ̀lú tẹ́sí bẹ̀rẹ̀ á gbọ́ tó wàá sọ fún yẹn pé ọ̀rọ̀ sọ yìí ọmọ náà nìyẹn o ah. ẹ̀ sì wọ náà ni yóò sọ fún pé iná tó fẹ́ kó gẹ́gẹ́ jẹ́ wọ̀ fàkúlẹ̀ aláwọ̀ kọ́ náà làálàwù yatadhakkaru aw yakhsha. làálàwù lè tààrọ̀ jì torí pé ọba adẹ́dà ń hàn kan bóyá yatadhakkaru yóò rántí láti padà aw yakhsha iqaba tàbí yóò bẹ̀rù ìgbàmù ọba tó dáa. Allah bámi ìròrí kan nìyẹn lọ́dọ̀ àwọn olùmọ̀ àwọn olùmọ̀ kan ní ọba làálàwù yatadhakkaru aw yakhsha ń tí mo fi ní kẹ́ sọ bẹ́ẹ̀ fún ni pé mi ò fẹ́ kó láwìíjàre tó bá dijú àlè kìámà pé wọn ò ránṣẹ́ sóhun ló fi sọnù bí sẹ́ńsúra yìí ó ní wàláwó àdínà àhàlákínà ń bí àdáàbí mi kọ́bìlì tí bá jẹ́ níyà ṣáájú mi kọ́bìlì àánú òrìṣìlà ìlẹ́yìn rọ̀ṣúlá kí n tó rọ́ jíjẹ́ sí làkọ́ọ̀lù láwùlá òrìṣìlà ìlẹ́yìn rọ̀ṣúlá mi kọ́bìlì àánú zílà wọn àṣà káàkó máa ránṣẹ́ tí wà bóyá àbádẹ́gbà so islam allah fẹ́ ó fẹ́ gé kúrò fún àwíjàre tó bá dàlẹ̀ kí á mú ọlọ́run pé Fáráò lè sọ pé òun ò ránṣẹ́ sóun mm-hmm. níjọ́ tó ń pe òun lọ́lọ́run òun tiẹ̀ réèyàn kan sọ fóun sẹ́mi pé èèyàn máa ń káyà torí pé kò réèyàn kan sọ fún Fáráò káyà bí pé ó ku ẹni tí ó sọ fún pé ẹ ìsọ ọlọ́run ẹ̀dá ni mí gbogbo tó bá dẹ́dà fẹ́ gbogbo ìròrí kí làwọn náà fẹ́ àwíjàre wo la fẹ́ mú fún bá dẹ́dà àwíjàre wo la fẹ́ sọ táàtì sọ wípé ẹ̀sẹ̀ kan bẹ téèyàn sọ pé ó mọ̀ pé ò dáa ọpọlọ yẹn bá mọ̀ yìí pé ó já mọ̀ yìí pé àwọn téèyàn ń ṣe kò sí kíni kò dáa hmm. àmọ́ gbà mí ọpọlọ ẹ̀sẹ̀ á máa bò ó tí ò ní jẹ́ ọpọlọ yìí ó lè rí náà àwọn èèyàn wà kọ́ sí pé ẹ̀sẹ̀ àjò máa ṣe ní ṣe ń ṣe ń lọ kò sí báwí àdàgbà má ṣe kíni má ṣe báwí ọba dẹ́dà òwú bẹ́ẹ̀ fún un ẹlẹ́kẹ̀ẹ́ta bẹ̀ ní pé gbogbo ọ̀nà tá a bá fẹ́ gbà báyàn sọ̀rọ̀ ló gba hikma lọ́ba dẹ́dà mi sọ ní sọ́lọ́tì náà pé. Ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izatil hasanah. Ud'u ila sabili rabbika tẹ́ ẹ bá fẹ́ pèpè rí ànábì náà pèpè lọ sójú ọ̀nà ọlọ́run ọba rẹ̀ gbẹlẹ̀ hikma ah. ẹ ọgbọ́n ẹ wisdom wal maw'izatil hasanah àti wáàsí tó dáa wàjàdílù ń bè lẹ́tì ìyá hasan kódà àwọn tó bá fẹ́ ṣe fanfa dialogue pẹ̀lú wọn ọ̀nà tó dáa ní ògbà bá wọn ṣe. ìyẹn jẹ́ kó yíwa wípé àṣedáwà ó ní method láyé kan ní suratul baqara Allah subhanahu wa ta'ala sọ pé wà ìdá kìlà láwù ìtẹ́kìlá à ń bẹ́nu àwọn èèyàn tí a bá jẹ́ ọlọ́lá dáadáa tó jẹ́ onípò ẹni tó wà nípò tó ga tẹ́ bá fẹ́ bá sọ̀rọ̀ táwọn ọlọ́lá bá wà níjòkó àwọn ọlọ́ba ló bá ń bẹ níjòkó tẹ́ bá fẹ́ bá wọn sọ̀rọ̀ òṣùlùmí yẹn máa yàtọ̀ tó pé wáyé dà kí ìlà aláwọ̀ ìtẹ́kìlá tẹ́ bá kàtó pé ẹbẹ̀rù ọlọ́run àkàzàtì wùlà ẹ̀zàtùbì ìsìn ìjẹ́ iye rẹ̀ ó gbé pé àwa ló ń sọ pé ká bẹ̀rù ọlọ́run àwa ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ fàhásùlùmù jahannam <laughs> so àtà àwọn tó àwọn tó jẹ́ múmìnì tó gbà fún ànábì sallallahu alaihi wasallam àwọn sàhábà ànábì tún sọ fún un pé èrè ànábì wàláwó kún tafọ́bọ̀l gẹ̀rí ìbàlùkọ́lù làǹfàdùn min hawlik àwọn sàhábà ìpẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́gbọ́dọ̀ ṣe pẹ̀lú wọn làwọn kún tafọ́bọ̀l gẹ̀rí ìbàlùkọ́lù tọ́kàn rẹ àbọ̀rọ̀ rẹ bá lọ lé pẹ̀lú wọn làǹfàdùn min hawlik àdáyì ìlàlá gbogbo àwọn tọrọ ó kò tìyàn fún olè kan náà o orí gbígbẹ àti kíni àtúrí tútù ọ̀tọ̀ ni tẹ́lómi ìbá wa ọ̀tọ̀ ni tó bá pàdé àròkè wọn máa háwó ni gbogbo gba sọ pé kásá máa kírun kásá máa dúró tọ́lọ́ nkẹ́nkẹ́ so ọkàn rẹ̀ náà ń ṣẹ̀ṣẹ̀ ń fà ní àwọn kan wà tá a máa ń pè ní àlùmọ́ àwọn tí Ramadan ń bọ̀ ẹ lọ gbé fún kọ́kàn rẹ̀ kó lè súnmọ́ kọ́kànlẹ́ ó lè ràn ah. òun lọ́ba adẹ́dà ń sọ wípé mo ń gbèrò kí Fáráò wà lè jẹ́ náà kò sí nǹkan kan tó ṣe é ṣe fọ́lọ̀ hmm. kó wá wọ náà kò sí tọ́lọ̀ bá láàrin fi ṣe Allahu Akbar ìyẹn túbọ̀ yìí pé ọba adẹ́dà tó ń ràn kàn àìbá mọ̀ làálàwú yatazakara aw yakhsha na'am. قَالَا رَبَّنَا إِنَّنَا نخاف أن يفرط علينا أو أن يطغى قال لا تخافا إنني معكما أسمع وأرى قال الله سبحانه وتعالى ọba tí ó mọ̀ kó tó di wípé a máa wí nǹkan fún ni alama bí àwọn alima bí ọba tó mọ ti ń bẹ wàhálì má bí màá fàyẹkùn ó sì mọ nípa tí ó padà bẹ wàhálì má má lẹnu yẹkùn làwùkánà kẹyì fàyẹkùn ó sì nímọ̀ nípa tí ò ní bẹ kódà tí nǹkan yóò padà bá ṣẹlẹ̀ bó ni ó ṣe padà rí Ọlọ́run ní mò ń pẹ so kò sí kankan tó lè ṣẹlẹ̀ nínú sẹmi ayé tọlọ ọba aláwùmá àmọ́ mo fẹ́ ń gbà ní ìkẹrù sọ̀ǹtì fẹ́ fún un hmm. nígbà tó sọ yẹn tọ́lá Allah subhanahu wa ta'ala ọba tó dá wa tó sọ yẹn fún musa alayhi salam àti harun wípé báyìí ní ṣe bá sọ̀rọ̀ àwọn méjèèjì gbà wọ́n accept wọ́n wá rò pé ah èrò wa bá musa alayhi salam pé àti harun náà kọ́ọ̀là rọ́bà náà ọlọ́run bá wà o. ìnáná náà kọ́ fún àyìnyẹn fún tọ́ àlẹ́yìn náà. àwa àwa àwa tó ní alọ́ yìí nàkàfù ẹ̀rù bà wá. ànàfùrútọ̀ àlẹ́yìn náà. wípé anya ń yẹ fúrútọ̀ àlẹ́ tá a bá lọ bá Fáráò pẹ̀lú ọ̀rọ̀ tó ní ká sọ yìí hmm. a sọ mẹ́tọ̀dù tó ní ká fi bá sọ̀rọ̀ iná láti bá bá sọ̀rọ̀ o hmm. àmọ́ Fáráò yìí ṣe yẹn bẹ́ẹ̀ ìyẹn túmọ̀ yìí pé níbi tí Fáráò ya kọ́ngínádé tó burú dé lẹ́dà tó burú dé pé sépà àwọn ka táwọn bá tiẹ̀ sọ̀rọ̀ sí yóò gbọ́ hmm. ó ń lọ̀rọ̀ fún òun ni wípé fa àkáàfù ayẹyẹ tùlù ni ẹ̀rù ń bà mí tí bá débẹ̀ yóò kọ̀ rò pé Mósè ah, ìwọ tá a ti wá hmm. fún ara rẹ lọ́wọ́ dé ọwọ́ ní èèyàn kan rán ẹ sí wa ayẹyẹ ah. fúrúbà alẹ́ yìí náà yóò kọjá la. àwọn àyìnyẹ tọ̀gọ́. ìyẹn ni pé àyìnyẹ fòròtọ̀ kó má jẹ́ pé ìgbàmú aburú ní òkòkò fi gbá wọn mú ó lè pé àwọn méjèèjì ẹ kọ́kọ́ lọ kó wọn pa náná. ìkànnì àwọn àyìnyẹ ló sọ pé ẹ pa wọn. Mm-hmm. méjèèjì àyìnyẹ fòròtọ̀ àwọn àyìnyẹ tọ̀gọ́. ó lè ní ẹ lọ kó ẹ lọ ní ba Musa àti Aruna alayhi قال لا تخافا إنني معكما أسمع وأرى قال <coughs> الله سبحانه وتعالى àárí pé ànábì Musa ó deserve ó tó كلمة الله. pè ní kalimullah <coughs> pẹ̀lú hiwar alladhi dára bainahu wa baina khaliqihi ọlọ́ọ̀bà láàmì fẹ́ Musa alayhi salam ó pè ní kalimullah ẹni tí mo ń bá mi sọ̀rọ̀ torí pé ẹ̀yin náà wo ìfomijó nítorò ọ̀rọ̀ eléyìí tó ń bọ̀ láàrin Musa kò dé sú ọba tó dá wa torí ìkò kì í sú kò sí tẹ́lẹ̀ máa bí tí ó lè sú tí gbogbo wa ò bá sùn látàlẹ́ ìdárọ̀ la láti máa béèrè tí gbogbo wa fẹ́ kò ní sú. sọ àwọn èèyàn fi wá rò pé ẹ wá àwọn èèyàn sì tàràwíì ti ń àwọn èèyàn hmm. asamu wíyàbẹ̀ kò sú ọba táwọn tá ń pè wọ̀láì kò sú níbi tí wọ́n ti ń kí twenty ń bẹ báyìí tí wọ́n kọ́ kí mẹ́wàá tí wọ́n sinmi tí wọ́n tún fi mẹ́wàá mi kún kó sún wọn àwọn kan láwàyè ní wọn tẹ̀sí bẹ̀rẹ̀ tàràwí ìrún aṣáájú wọn wọn ò tí bẹ̀rẹ̀ ó dìgbà tá aago mẹ́wàá bá lù wọn tó bẹ̀rẹ̀ tàràwí torí pé ìrún àkísínmi ni tó láti gbọ́dọ̀ jìnnà sí mẹ́dùú sí gbá. Allah subhanahu wa ta'ala ọba tó máa ń gbọ́ ìrúngbẹ̀rú ni ọlọ́run ṣe ń tẹ́ sọnù látàkà àfà ẹ̀yin méjèèjì ẹ̀ mẹ́bẹ̀rù torí pé àlá iná àwùlíyà ọ̀wọ́n láàkáwùfù ní alẹ́ ìhìn wọ̀lá hùn yá zanú. Àwọn tí wọ́n bá ti jẹ́ ààyò ọlọ́run ọ̀rẹ́ rẹ̀ láàkáwùfù ní alẹ́ yìí kò sí bẹ̀rù fún wọn látàkàfà ẹ má bẹ̀rù ẹ̀yin méjèèjì. Ìnáni máa kúmọ̀ asma'u wa ara. Allahu akbar. dábàjọ́ èmi tí mò ń bá yín sọ̀rọ̀ Ma akuma mo ń bẹ pẹ̀lú yín hmm. ẹ rí i pé ọ̀lẹ́ yìí nìsí ó di pé ká bó láti fẹ́ yàn nàna tàwíìdì rògbòbíyà sí àsùnà wọ̀sífà bó láti sọ wípé ọlọ́run lókè sánmà keje ó sì ló ń bẹ pẹ̀lú tani ó ń bẹ pẹ̀lú wọn. ìyẹn túmọ̀ sí pé láti bùkátà kárí àwọn èèyàn báwo ni màá yàtọ̀ lọ́ọ̀ bíbẹ pẹ̀lú ọba adẹ́dà pẹ̀lú ẹ̀dá rẹ̀ ṣe tó bá ti bẹ pẹ̀lú Musa kò ní bẹ pẹ̀lú ẹlòmíì mọ́ <laughs> rárá kò rí bẹ́ẹ̀ mm-hmm. innani ma'akuma mò mm-hmm. ń bẹ pẹ̀lú yín tọ́ba adẹ́dàbá ló ń bẹ pẹ̀lú yẹn mọ́ béèrè pé bí olóṣè máa bẹ pẹ̀lú rẹ̀ gbogbo tí ń bẹ lórí ilẹ̀ pátápátá báyìí kedere lọ́ba adẹ́dà ń wo gbogbo wa ńgbà tá a bá sọ fún yẹn pé Amẹ́ríkà ń wo gbogbo tá à ṣe báyìí ah, Amẹ́ríkà bó ni ṣe ń wò wá hmm. wọ́n ní ah, sátáláìtì kan èyí náà wo bí tá a láyé délé òní ìyẹn jó yíwa pé tó wá pé ẹ̀dá lè ṣe yẹn a jẹ́ pé ọba dẹ́dà ń kọ́ ó lè ṣètò jù bẹ́ẹ̀ lọ èyí ó wà nílé yóò sì mọ mọ́nítọ̀ fáktírì rẹ̀ lórí fóònù rẹ̀ ni ó ti mọ owó fáktírì gbogbo òṣìṣẹ́ ní ìsìn òṣìṣẹ́ ní ìsìn wọn ti gba tí àti kú <laughs> torí pé bàbá lè mú nǹkan lọ́gá ṣe kí ni níjọ ní security kíní kan òun gẹ́kún rẹ̀ lórí fóònù rẹ̀ ó làbí ṣe wẹnu géètì ni ó máa wo ìgbà ọba dẹ́dà ni mò ń rí yín ìyẹn ló fi déédéé nígbàtà nẹ́bùwà Muhammad alayhi salatu wa salam àtúnwò àtàbúbákiri Siddiq nígbà tí wọ́n wọ gáàrí òṣìrà àgáàrí sọ̀wọ́ so nígbà tí wọ́n wọbẹ̀ ẹ̀mí Abubakar ò balẹ̀ ẹ̀rù ń bà kú ni ha ah, ó ń ṣe ọlọ́run law nadara ihdahuma ahaduhuma ila mawdi' qadamay lawa'ana téèyàn kan nu wọn àwọn kèfèrí ti wá wọn dójú kòtò yẹn wọ́n ní tán bá lè gbójú wo lẹ̀ báyìí làrá àná wọ́n ò rí wa wọ́n sì mú wa kí lànà bí sọ fún Abubakar ọba aláàánú sáníyà. ilà ilà tansuruhu faqad nasarahu Allahu idh akhrajahu alladhina kafaru thaniya ithnayni idh huma fil ghar. ilà tansuruhu tẹ̀yìn kan bá lóun ní ránṣẹ́ ọba adẹ́dàṣe. Fakọd nasarahu Allah. Mo ti ràn án ṣe níjọ́ tí ò sí èèyàn kankan pẹ̀lú rẹ̀. Iz akhrajahu alladhina kafaru. Níjọ́ táwọn kèfèrí lè jáde wọ́n fọ straight ẹ̀ jáde láti inú Mẹ́kà. Fàníyà Fúnẹ́yìn. Fàníyà Fúnẹ́yìn òun kíní kejì wọn. Òun àti kejì. Nígbà tí wọ́n wà nínú ọ̀gbun kòtò. Ìní àkúlù lè sọ ibi yìí látà zani. Ó wá ń sọ fún sọ ibi yìí rẹ̀. Ìyẹn làwọn olùmọ̀sọ fún wa yìí pé Allah subhanahu wa ta'ala fúnra ara rẹ̀ ló pe Abubakar ní sàbẹ̀ sàbẹ̀ ànábì ó ní kan ṣoṣo ló ṣe kí ni ó pè ní sàbẹ̀ rẹ̀ èyí yaqulu li sahibihi nígbà tí ń sọ fún sàbẹ̀ rẹ̀ tani Abubakar Siddiq kì í sẹ́lu mi táwọn èèyàn ń pè wọ́n hmm. ìyẹn kò rárá ẹni tí wọ́n dìjọ sani is akhraja hu yẹn tani ànábì sahibihi tani Abubakar Siddiq. ó wọ́n sọ kila kílà nẹ́bí sọ fún Bakar. la tahzan. má inna inna ma'ana. mi ò jáde pẹ̀lú mi mm-hmm. ọba aláàmímọ̀ wa ń bẹ pẹ̀lú mi báyìí. Allahu akbar. ìyẹn túmọ̀ pé a ní ọlọ́run bẹ pẹ̀lú rẹ̀ ọlọ́run ní fiẹ́lẹ̀ ó yẹ kọ́kẹ́yìn ó balẹ̀ mm. ọkàn wa gbọ́dọ̀ balẹ̀ mà ìyàtọ̀ tẹ́yẹ̀ máa iye tó lọ́ àtó bá dúró dáadáa lórí ẹ̀mí èèyàn ah. kò sí gbogbo báwọn èèyàn ṣe wò lè pètèpè ẹ̀wò ní báyàn. ìyẹn túmọ̀ pé ọba aláǹfin wọn lọ́kàn balẹ̀ ó ní ìnáni máàkùmá asmáhù wa àrọ. ó dà ẹ lọ́mọ mísífàtìlá ìtàhálà nínú ìròyìn rògbòbíyà rẹ̀ gbogbo tẹ́ ẹ fẹ́ máa sọ ni mò ń gbọ́ wà àrọ bẹ́ẹ̀ ni mò ń ṣe kí ẹ rí i pé téèyàn bá láìkì ògùn púpọ̀ tó bá ní sìgìdì kan tó bá gbé sìgìdì ń sílé sìgìdì òun mọ tí ń ṣẹlẹ̀ o hmm. torí pé kò rí na kò sí lè gbọ́ hmm. bẹ́t ọba tá à ń sìn wọ́n wà láàyè ọ̀yù olọ́ba àlàyé alẹ́bí yẹ́sùmáù ọba ti ń gbọ́ kò síbi tá a ti pè tí ò ti ní dáhùn kò wá síbi tá a wà tí ò rí wa kódà béèyàn ń bẹ nísàlẹ̀ kòtò lábẹ́ ẹlẹ̀ ọba adára ni mo ṣe kí ni mò ń gbọ́. Hmm. فأسياء فقولا إنا رسولا ربك فأرسل معنا فأرسل معنا بني إسرائيل ولا تعذبهم قد جئناك بآية من ربك wàsálàmù àdàmàní sábà àlùhùdà. fáàtì yáwù ẹ lọ́ba ẹni pé kò sọ̀rọ̀ náà ọba láti fi wọ́n lọ́kàn balẹ̀ fáàtì yáwù ẹ̀yin méjèèjì ẹ lọ́ba kódà tẹ bá dọ̀hún ẹjẹ tún sọ ẹjẹ tún sọ tẹ sọ fún un tún kọ́ wọn báwo ni wọ́n ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ó wá kọ́ wọn ní ẹ̀ka nǹkan márùn-ún ló kọ́ wọn ó fún wọn ní òṣùlùmù dáwà márùn-ún tó jẹ́ pé téèyàn bá tì síwájú nínú ìpè ni wọ́n gbọ́dọ̀ gbọ́ pàtàkì jùlọ tó bá jẹ́ ọlọ́lá ayé tó pé alkolhak ọ̀rọ̀ òdodo lọ́dọ̀ sultan ní jihad kubro jihad tó tóbi ni o torí pé fẹ́ẹ̀ máa wo tẹ̀sọ́lẹ̀ fẹ́ wò ní àbítọ́lá kẹ́rù ní máa bá yẹn pé bó la sí máa sọ pàtàkì jùlọ tó bá wá tún jẹ́ ọlọ́lá tí máa tọrẹ téèyàn bá wá jẹ́ ni tí ń wo sojú kòkòrò ọlá ayé kò ní lè sòdodo yá tá a bá tí wàá lọ sọ̀rọ̀ tó bá lé bí wọn ní fún alẹ́ envelope <laughs> ó yá ṣé wàhálà òde kò ní lè jíṣẹ́ yẹn tó ló pàtẹ́tẹ́ àwọn ànábì ọlọ́run yìí wo yòrò yòrò tí ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn hmm. tó fi yé wọn yìí wò ó torí pé tí ó pàtàkì lẹ́mìí wọn oníṣẹ́ tó bá dẹ́dà gbé fún wọn hmm. tó fi yé Allah subhanahu wa ta'ala ní ẹjẹ ń kọ́ ẹni ìtẹ́wìí fàkúlẹ̀ iná rọ̀ṣúlẹ̀ rọ̀bì. ẹ sọ fún fàkúlà ẹ̀yin méjèèjì ni ẹ sọ hmm. amòròpé sọ̀rọ̀ ọ̀rùn káà méjèèjì ó máa hmm. sọ̀rọ̀ at a time hmm. aláwọ̀ pa ẹ má jà ká gbàgbé o nínú àdúrà ni pé ẹni tí ó kùn mí lápá ìyẹn ni pé tí Musa bá ti ń wí Haruna ó máa jáná sí i àwọn apá kan náà àfa ibi tí ajá náà ṣe kí ni tó ti wọlé nu tí musa bá ń wí jẹ́jẹ́ pẹ̀lú nature ahọ́n rẹ̀ haruna ó ṣe kí ni afa amin milisana ahọ́n rẹ̀ dájú tèmi lọ. ló jẹ́ kó bá dàdà sọ pé fàkúlà ẹ̀yin méjèèjì ní kẹ́bìjọ́ máa wí. iná rọ̀ṣúlà rọ̀bíkà. dájúdájú àwa méjèèjì rọ̀ṣúlà rọ̀bíkà òjíṣẹ́ ọlọ́run là á ṣe alákọ̀ọ́kọ́ kí ni pèpè tó kọ́kọ́ faraó wọ́n kọ́kọ́ dìbọn kì í pé ó kì í sọ ọlọ́run. Hmm iná àwa méjèèjì rọ̀ṣúlá ajẹ́ ah, òjíṣẹ́ ọlọ́run ọba tó dẹ́ ẹ ìyẹn túbọ̀ sí pé wọ́n pe ọpọlọ rẹ̀ padà sọ́dọ̀ wípé o ò dára rẹ o ọlọ́run ló dẹ́ ọlọ́run ló dá ìrẹ rọ̀ṣúlá rọ́bìk. فأرسل معنا بني إسرائيل ele ẹlẹ́ẹ̀kejì mission wọn ẹlẹ́ẹ̀kejì ń wọn aṣọ fún lẹ́lẹ́ẹ̀kejì tí ò ní òpè bí ẹ̀wọ̀n kankan ẹ wá sọ pé for arsil máa ní abàní Israel fi bàní Israel lẹ́ẹ̀lẹ́ tú wọn lẹ́ẹ̀lẹ́ fún wa. wàlẹ́ àtò àzìdè hàn. má jẹ wọn níyà ọmọlúàbí ni wọn ṣẹrú torí pé mm-hmm. ń jẹ wọn níyà ó ń jẹ wọn níyà pé tọ́lọ̀ bá fẹ́ tí ó máa wòyàn kúrò nínú ìgbèkùn wàhálà àwọn èèyàn ń láyé lónìí bí ìgbà yìí pé wọ́n kó wọn lẹ́rú ni fún òjò ọmọ tí ń lọ olọba dada mọ fi ṣèrògùn lórí bani Isra'ila pé yá bani Isra'ila. wa idna jaynakum min al fir'auna yasumunakum su'al adhab. sẹ́ẹ̀rẹ́ tí ń gbà tí mo là yín lọ́wọ́ Fáráò tí ń foníranran yà jẹ yín. Yùzàbíhúnà àbìnà akùn. Ó ń dú àwọn ó ń dú ó ń dú àwọn ọmọkùnrin. Wọ́yẹ́ta yúna nìsa akùn. Ọ̀tọ̀ nìyẹn o. Fáráò máa ń fi wọ́n ṣiṣẹ́ tó lágbára. Torí ẹ̀, èèmọ̀ kan wà lórí ilẹ̀ táwọn èèyàn mọ̀ o. Nínú àwọn historical place, ààyè ìtàn tó yẹ káwọn èèyàn ó lọ wípé ìtàn tá à ń pa yìí. Ṣé bẹ́ẹ̀ ló ṣe rí àbí kìí ṣe bẹ́ẹ̀? ẹni bá ní òrí bẹ́ẹ̀ ẹni ọmọ tí ń lọ láyé ni o torí wípé dáwọ̀làtù mamlakatu farawuniya mara alati hajjan atalan hmm. ibi tí farao tẹ lò gbà ilé tó lò ń bẹ ń bẹ dì sí wọn máa ń pè ní haram mẹ́kí nínú àwọn nǹkan tó tóbi èèmọ̀ tó wà láyé tó jẹ́ kan náà òun ni pyramids pyramids farao tó kọ́ torí wípé tó sì fi kọ́ nígbà tí ò sí símẹ́ǹtì òkúta àpáta ni wọ́n lọ fọwọ́ là àwọn ọmọ bàní ìsirẹ́là ló fi wọ́n ṣiṣẹ́ yẹn mm-hmm. téèyàn bá fẹ́ tọ́ ilé ààfin rẹ̀ ó kọjá afẹ́ wọbẹ̀ lónìí á jáde padà lé wákàtí kan rárá ẹ̀sìn ni àwọn èèyàn wá ń ti gbogbo orílẹ̀-èdè ayé láti lọ wo ọlá Fáráò ní ìsìn Egypt wá rò pé à ẹ wá o ẹ lè máa wá bí ìlọ́fẹ̀ẹ́ o <laughs> ó wá sọ di tourist place ó wá di pé nígbà míì ní airport Egypt lọ́wọ́lọ́wọ́ bá sọrọ ṣe ń sọ̀rọ̀ bóyá bàálù kan ń tí ò ní kó tí ó less ọgọ́rùn-ún méjì èèyàn láti Europe tán wá wọ́wọ́ tán wá wo aramu farao aramu rẹ̀ rẹ̀ torí pé ó kọjá wọ́n wà gbé kámẹ́rà lọ́wọ́ wọ́n di báàgì lẹ́yìn wọ́n di àwọn tí wọ́n wà máa mú káàkiri náà wà bẹ́ẹ̀ kí náà wọ́n fẹ́ lọ wo Fáráò gangan fún rẹ̀ ọ̀rọ̀ ń bẹ́ẹ̀ lẹ́yìn wọ́n fẹ́ lọ wo gangan tẹ̀sìn tọ́rọ̀ bá dẹ́dà mọ̀ wípé dọ́tà nẹ́bí bá ń sọ̀rọ̀ yìí ìbéèrè tá a bèrè wá ní wípé ìjà nẹ́bí dé Egypt rí ìjà nẹ́bí so dé Egypt rí so bàbá tiẹ̀ rí náà wá tá à ń sọ̀rọ̀ ìta gba kàràkàrà abẹ kọjá a sọ pé ṣègbó lọbẹ̀ ní sáà lọ Egypt rí kò débẹ̀ ó wọ́n pàtàn bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ṣẹlẹ̀ bó ṣe ń lọ ó wá ní wà látò mm-hmm. má jẹ wọn ni pé kó tó di pé ń pa wọn ń ń jẹ wọn ni. kọ́ni jí náà kábi àyà ti mi rọ́bì. ẹ máa wo eléyìí lè rí ẹlẹ́kẹta jí náà o ò lè pè wá nírọ́ lórí ẹ o alẹ́ yìí lórí ọ̀rọ̀ tá à ń yẹn sọ yìí. ìyẹn ni wà bàrà látọ̀dọ̀ ọlọ́run rẹ ẹ tó wò wọ́n tó dá padà pé ẹni tó dẹ́ ló rán wa sí ẹ ó dẹ̀ fún wa lámì tọ́ọ̀kì mọ̀ kó jìṣẹ́ ọlọ́run làwa méjèèjì. wàsálàmù àdàmẹ́ni sábà àlùhùdà. ẹlẹ́kẹ̀rin nù wàsálàmù Allahu akbar ara gbólóhùn tọ́lọ̀ nǹkan wọn ni pé fàkúlà làwọn kọ́ọ̀lá lẹ́jìnà usubu targhib wa tarhib wàsálàmù àlàáfíà ọlọ́run kó máa bá gbogbo ẹni bá tẹ̀lé ojú ọ̀nà àmà tọ́lọ́run ẹ̀rù kan wà sàlámù ìbéèrè tó yẹ ká béèrè ni pé ǹjẹ́ ó yẹ kí wọ́n lo sàlámù fún Fáráò <laughs> bẹ́tẹ̀ orí pé ọlọ́run sọ̀rọ̀ kẹfà kú lálàwọ̀ kọ́ọ̀lẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ tó dání ẹ bá sọ. Hàrí ìbá wa tún àbíyá. Anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam nígbà tí yóò kọ lẹ́tà sáwọn lọ́balọ́ba ayé tó tiẹ̀ wọ́n ń pe ọba kan ní Irkil, Irọ́kil, ọba Róòmù ni, ìkẹ́nu ọba Róòmù nínú lẹ́tà tánàbí ó kọ̀ yóò ní bisimilahi rahman mọ̀ bisimilahi rahman rahim lórí lẹ́tà rẹ̀ ó ní min muhammadin sallallahu alayhi wa sallam ilà erkilu malik rum ó ní wasalamun alamani taba alihuda taslim aslim ó ní tó o bá gba islam ọlọ́run lẹ́yìn falaka ajọ̀rọ̀ mọ̀ràtẹ́yìn ọ̀wà tó gbẹ̀sán méjì wasalamu alamani taba alihuda ọ̀rọ̀ wà ń bẹ̀ kí lọ́rọ̀ àkọ́kọ́ tó wà ń bẹ̀ ni wípé àṣẹ ọ̀la àṣeyọrí ń bẹ́ bí tẹ̀lé tọrọ tọlọ́hún opposite rẹ̀ ni wípé gbogbo ẹni tí ò bá ti tẹ̀lé tọlọ́hún lásàlámàlà kò lè lábí wàhálà ayé níbi tẹ̀lé tọrọ bẹ̀rẹ̀ kí ni sàlámù náà mo tí mò ń pè ẹ́ sí kì í ṣe nítorí tiwa kó o fi ráyé gbé ni sàlámù alamani taba alihuda ọ̀la àlàáfíà ó máa bẹ pẹ̀lú ẹni bá ti gbàdà sójú ọ̀nà tọ́lọ́hún náà. إنا قد أوحي إلينا أن العذاب على من كذب وتولى eléyìí lẹ́gbẹ̀nsẹ̀ lẹ́ẹ̀karùn-ún nínú bọ́bá adára tí ní bá wọn sọ mọ́ àbọ̀sẹ̀ ní kan sọ ìyẹn ni pé tútù àti líle díẹ̀ hmm. iná àwa méjèèjì tá à ń bẹ sọ́rí wọ́n dín ó yíya nínú tọ́lọ̀ ọba aláàfin ránṣẹ́ sí wa tó ní ká sọ fún ẹni pé. anna al-adaba ala man kazzaba wa tawalla. má pe ọ̀rọ̀ yìí nírọ̀ o hmm. má dẹ̀ ṣe mọ́tòmọ́tò o torí pé ìjìyà ọba adẹ́dà ń bẹ fún gbogbo ẹni tó bá pọ̀rọ̀ ọlọ́run nírọ̀ wa tó wá gbẹ́rù gbárí tàbí tó ṣe kọ́ngínà so a gbọ́dọ̀ sọ́ra dáadáa tọ́rọ̀ ọba adẹ́dà bá ti dé tìgbọ̀ wa ẹ má jà gbẹ́tínú o. ẹ sì mẹ́jà pè ní rọ àmọ́ bẹ ọba dàdà pé dákun rọ kan wa fún àṣẹ rẹ kábílẹ̀ máa bẹnu ẹni tí ó là wàsálàmù alàmẹ́ni tábà àlùbúdà wallahu ta'ala alam. ẹ ẹ jazakumullahu khairan Ọlọ́run kó bá a san ọmọ wa lẹsàn lórí ọ̀rọ̀ ìjọba wọn wípé la hawla wala quwwata illa fún àwọn alẹ́ láti béèrè ìbéèrè tàbí láti wá gba ìbéèrè fún pẹ́ṣẹ́ ẹ̀dùn. Naam. Assalamu alaikum warahmatullah. Wa alaikum assalam wa rahmatullah wa barakatuh. Ta ló ń pè ògbọ́dọ̀ tó ń pè? Rọ́díà láti ìfẹ́. Naam. Nọ́mbà wo lẹ fẹ́ mú o? Nọ́mbà wo lẹ fẹ́ mú?